gbogbo ayé yìn ọ́ wọ́n kan sára sí ọ wọ́n ní pé lẹ́yìn ẹ kò tún sẹ́lòmíì mọ́ àwọn olórí ẹ wà ń bẹ̀ ọ̀dọ̀ bàbá aláyé bàbá kẹ ọlọ́run lẹ́yìn ẹ kò ọlọ́run lẹ́yìn ọmọ ọmọ tún ni <laughs> nínú ìwọ náà bá ń dùn. fúnra ṣé ìwọ mọ̀ pé tí èèyàn kan ṣoṣo bá tẹ ẹ̀bà tó bá dáná gbogbo ìlú ò lè jẹ́ tán bẹ́ẹ̀ náà ni gbogbo ìlú ò lè dáná kéèyàn kan ṣoṣo jẹ́ tán ó túmọ̀ sí pé o ò lè tẹ́ gbogbo èèyàn lọ́rùn bí wọ́n ṣe wá ń yìn ọ̀tán sọ pé wọ́n ni ṣé ni kò fura ẹnu tí wọ́n ní wọ́n fi ń pààyàn sáyé ni yíyìn tí wọ́n yìn ọ ti fẹ́ kó o máa gbójú kò lára ọlọ́run gbọ́lọ́run ló fún ọ kínní yìí o <laughs> bẹ́ẹ̀ ló ti fúnra wọn pé wọ́n ni ìwọ òtètè wọn sọ pọ́lọ́run ni kíyèsára ìwọ mò ń bá sọ̀rọ̀ tí àtẹ́wọ́ bá ti pọ̀ ìṣubú ti wà ń tòsí tí àtẹ́wọ́bá ti pọ̀ ìwọ ló mọ̀ ọ́n ṣe orí ẹ̀ wà ń bẹ ah ìṣubú ti súnmọ́ o ńṣe ni kó o kíyè sára torí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ máa ń gbé ojú èèyàn kúrò lọ́dọ̀ ẹlẹ́dà ẹ̀ ni wàá wá máa rí rẹ bí pé wọ́n ló mọ̀ ọ́n ṣe kì í ṣèwọ̀ kọ́kọ́ ronú sẹ́yìn padà díẹ̀ ọdún márùn-ún síbi tó dé yìí ibo ló wà ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ṣé bẹ́ẹ̀ làtẹ́wọ́ ṣe rí bẹ́ẹ̀ ni kó o ti fúnra o bó ṣe wá ń lọ yìí ọdún márùn-ún síbi tá a tún wà yìí kọ́ ṣé bí ó ti ṣe ríre ó ti àwọn akókò fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ́ lọ́hùn pátápátá. <laughs> àwọn mẹ́rin ìjọba ẹ̀wẹ̀kún ẹ̀wẹ̀ àwọn mẹ́rin ìjọba ẹ̀wẹ̀kún ẹ̀wẹ̀lẹ̀ ẹ̀ bí àwọn bá sì bí ó ń gbà náà bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn àgbààgbà ẹni tó bá ìtàn orin ìdé bẹ́ẹ̀ ni mi ò ní tu lórí ètò tòní tí yíyìn bá ti pọ̀ jù wọ́n tẹríba kó o mọ gbé gbogbo ògo padà sọ́dọ̀ ẹni tó fún ọ ní o màmá rò pé ìwọ mọ̀ ní olówó lónìí kì í ṣèwọ àṣírí rẹ̀ ń bò lónìí kì í ṣèwọ orí jẹ lónìí mo bọ ẹni tí ò rí jẹ ṣiṣẹ́ ṣiṣẹ́ wá ń dàbí ọ̀lẹ fẹ́ lómi wá dàbí pé wọn nìkan lọ́lọ́run ọba mi gbélé ayé fún máa rí i pé ọlọ́run ọba ló ṣe fún ọ kì í ṣèwọ náà bí àtẹ́wọ́ bá ti pọ̀ jù bí yíyìn bá ti pọ̀ jù ṣe kó o tẹ orí ẹ bá ọ torí pé ọlọ́run tá à ń sọ ń gba yìí ó rágbéraga lókèrè ó wá sì jùbọ̀ onírẹ̀lẹ̀ kọ́lọ́run ọba mi ó tó jùbọ̀ èèyàn tó jó ń rẹ̀lẹ̀ ó ní tó bá dé o kó rọra ṣe òní gbẹ́rẹ́ ìpàkọ́ tí mo sún ẹ́ ọ̀rọ̀ yìí ti dùn ọ̀rọ̀ yìí ti dùn ọ̀rọ̀ yìí ti dùn ok mọ́ bínú. wọ́n tún dé sórí ètò bàbá ètò tòní ọláyínká babs àtàbàtúbù the great abẹ́rẹ́ orin lórúkọ tèmi ṣe rí bàbá mi tí wọ́n fi tọ̀wọ̀tọ̀wọ̀ níwọ̀n lágbàjá pọ̀ tí wọ́n jó wọlé lẹ́ẹ̀kan yẹn ẹ fẹ́ mọ̀ wọ́n dáadáa tán orúkọ wọn ni ajínrere àgbáyé ni Jacob Kúnlé Àjùmọ̀lé ẹ̀ tí orúkọ tàgé tí jẹ́ JKA Dámúsò bàbá Dámúsò àwọn kan ẹ jẹ́ kankan mọ ẹ jẹ́ kan mọ ẹni tí Dámúsò jẹ́ ẹni tí jka jẹ́ lórí ọwọ́ yẹn tá a máa fi dá yín mọ̀ pé ẹ̀yin ni ó yá. Jésù kò sẹ́nìkan ọba mímọ́ lọ́ba tí mò ń sìn lẹ́yìn Jésù kò sẹ́nìkan o alágbára mo mọ orúkọ rẹ̀. tẹ́ bá ṣe gbọ́ tí ń dún tí ń dùn àwọn tí wọ́n kọ orin náà lọ́dún náà lọ́hùn lọ́ nineteen gbọngbọnran bórin yìí ṣe jẹ́ gbogbo ẹ̀ pátápátá la máa gbẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ lórí ètò tòní bàbá mi jẹ́kẹ̀ ìdámúsò ẹ mọ̀ káàbọ̀ sórí ètò yìí kí ló wá dé tó dẹ́ pé ó tó àpèyìn péyìn péyìn péyìn tí ah, ah, ṣé sẹ́yìn náà ni àbí báwo. ẹ má bínú ẹ má bínú bílù ṣe rí náà ni ẹ fẹ́ wa níbí àwọn tọ̀hún náà tún fẹ́ wa ah, eh. gbogbo àjọ ṣe papọ̀ náà ni. kí ó mọ̀ bàbí kan jẹ́ ẹ̀ ń ṣe sí nàìjíríà ẹ̀ tún ṣe sáwọn tọ̀hún náà ọmọ àti ẹ̀dúpẹ́ pa àpèyìn láti yànyàn òun yẹn ẹ̀ wá lé bàbá wa ẹja tùbà yìí jẹ́kẹ̀ ìdámúsò orin tẹ́ ẹ kọ yìí ó jó orin tó tàn kálé kakò tó jẹ́ gbajú tí gbogbo ayé ló mọ̀ ọmọ tí wọn tí ìbí sì ń padà bọ̀ akọrin mm, ó sì jẹ́ orin tó ti bùkún fún ọ̀pọ̀lọpọ̀ ayé àwọn èèyàn ó ti tú ọ̀pọ̀lọpọ̀ òǹdè sílẹ̀ nínú àwọn ìwádìí táwa náà ṣe ó ti gbẹ̀yìn náà rin ìrìn àjò káàkiri gbogbo àgbáyé ẹja wa mú báyìí ọmọ bíbí ìlú wo ni JK Damuso báwo gangan lórin yìí ṣe dé bóun lè ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ o. ẹ ṣeun ọmọ ìjẹ̀bú igbó ni mí Ogun State ṣùgbọ́n èkó náà bí mi sí èkó náà ni mo sì dàgbà sí bí orin lẹ́yìn Jésù ti jẹ́ ni pé ní church ìjọ wo ìjọ CNS church movement Surulere ayọ̀ ni o ibẹ̀ ni wọ́n ti sọ pé ká ká compose orin ètò wẹ́wẹ́ tó láṣìwà pẹ̀lú ọláyínká bá àbúsà Àtàbàtúbú the great abẹ́rẹ́ orin ah, ẹni tí mo gbà lálejò ẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ ní àbí ok evangelist Jacob Kúnlé Àjùmọ̀lé JKA Dámúsò ni mo gbàlá Baba wa bàbá lẹ́yìn Jésù kò sẹ́nìkan àpáta ayérayé hàn ṣé ẹ ti rí ìsìn Ọlọ́run. bàbá mi orin ẹ̀mí bẹ́yìn ṣe ba nígbà tí ẹ jọyìn tàbí tẹ́ ẹ darapọ̀ mọ́ akọrin àbí ẹgbẹ́ olórin ṣé bẹ́ẹ̀ náà ló ṣe rí ní ìsìn bóun ìrìn àjò yín ṣe dà báyìí. ó ti yàtọ̀ tábà máa wo dáadáa ó ti yàtọ̀ nítorí pé irú èmi báyìí sí eh, àti ọmọ ọdún mẹ́fà náà ti fi mí sí ẹgbẹ́ akọrin hmm? tí mo ti ń kọrin ọdún mẹ́fà. ọdún mẹ́fà ó dẹ̀ máa pé ọdún yìí ló pé àádọ́ta ọdún tí mo ti wà ní fifty years fifty years tẹ́ ẹ ti ń kọrin. bẹ́ẹ̀ ni tí mo ti ń kọrin. àtàbàtúbú kò tẹ̀ bẹ̀rẹ̀ nǹkan kan. <laughs> Eh. <laughs> nítorí nígbà yẹn lọ́hùn màmá mi tó ti dolóògbé wòólé àgbà ni màmá Florence Adúkẹ́ Àjọmálé màmá ló ní ìwọ Ọlọ́run tó bá fún mi ní ọmọ ọkùnrin obìnrin náà ti ń bí ó ní tó bá fún mi ní ọmọ ọkùnrin màá fi jíǹkí ẹ̀ a máa sìn nílé mímọ́ ẹ̀ a máa kọrin yẹn bí mo yẹ ti ń wọ primary school báyìí bẹ́ẹ̀ ni màmá fi mí sí ẹgbẹ́ akọrin ní 1969 hmm. so òun ló pé ní 2019 ló pé 50 years and àtìgbà yẹn títí di èní yìí nípa oore ọ̀fẹ́ ọlọ́run mi ò ṣáàjì church kankan rí pé ah ẹ lọ mú five thousand ẹ lọ mú ten thousand ẹ lọ mú hundred thousand wá kí n tó wá kọrin ní ṣọ́ọ̀ṣì yìí mm. nítorí àfihàn mi bẹ́ẹ̀ àmì ò dẹ̀ ní oore ọ̀fẹ́ láti láti máa charge ní church. gẹ́gẹ́ bí ìrírí yín láàrin àádọ́ta ọdún tẹ́ ẹ ti ń kọrin sà mm. òtútù rẹ̀ mú mi bí tí mo wà ní mm. <laughs> àádọ́ta ọdún bí ẹ ṣe bá orin ẹ̀mí gbà náà àti bíi tí abadé lónìí àwọn ìyàtọ̀ olówó à ń àwọn ìyàtọ̀ tó wà ń bẹ̀ náà ni pé tá a bá máa wo nípa ti ìmísí ṣé a sì ń ní ìmísí tó ìgbani nítorí a ti ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń distract wa nísìnyí bíi àwọn gbogbo Facebook wa àwọn social media wa iná ara ẹ̀ náà ni gbogbo ẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ àti pé nígbà yẹn lọ́hùn ká tó kọrin ó máa máa torútorú ní la máa jí lóru la máa bẹ̀rẹ̀ sí compose orin la máa bẹ̀rẹ̀ sí kọ sí inú ìwé tọ́lọ́run ìbèrò orin lẹ́yìn Jésù ìpapà lẹ́yìn tán ní pé ká lọ múrin wá máa jí lóru báyìí àìdíà yẹn á wá màá tún sáré kọ sílẹ̀ nígbà ìjì ayé bá dé ọ̀rẹ́ ayé kí ló já mọ́ gbogbo ẹ̀ kàn wá gẹ́gẹ́ bí ìmísí Ọlọ́run ṣùgbọ́n nísìnyí owó gan tiẹ̀ ti ba iṣẹ́ ìránṣẹ́ yìí pé kẹ́ tó pe àwọn kan wọ́n á ní pé kẹ́ lọ wà one million ni o ló máa kọ́ sí láti gbà láti mú wa wá sí eh, ṣọ́ọ̀ṣì yín àwọn ọ̀dẹ̀ fi rán àwa bẹ́ẹ̀ ṣùgbọ́n at the same time mi ò. orí ètò bàbá ètò láṣẹ wà ètò bàbá ètò ṣì ń tẹ̀síwájú pẹ̀lú ọláyínká vibes àtàbàtúbù the great abẹ́rẹ́ orí ẹni tí mo gbà lálejò fẹ́yìn tẹ́ ẹ̀ bá bẹ̀rẹ̀ ètò yìí àwọn náà ní evangelist Jacob Kúnlé Ajomale Damuso, JKA Dámúsò jẹ́kẹ́ Damuso. bàbá àpáta ayérayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó kọrin ẹ̀yin tẹ́ ẹ̀ mọ́ náà tiẹ̀ ti bí wọ́n gbà tí gbàdá ń sọ ó bí olè yín bá àti bísíkìtì bàbá mi nínú ìrìn àjò orin yìí ẹja wò ó láti 80s ẹni ó máa pé àádọ́ta ọdún tẹ́ ẹ̀ ti ń kọ orin sà tẹ́ ẹ̀ lè wo àwọn ọjọ́ kan tó dàbí pé eh, hmm, àwọn ìrírí yín ní ṣókí láàrin àádọ́ta ọdún. àwọn ohun tí mo ti rí ni wípé kò sí ni ó wà nínú orin lẹ́yìn Jésù yẹn ó ní nígbà ìjì ayé bá dé hmm àwọn ìrírí ẹkọ lórin ẹkọ lórin. ń gba ìjì ayé bàdé o bàbá mi mọ́ mo máa sàtọ̀ ọ́ wá o dákun gbà mí dákun gbà yé mi yìí là o bàbá mi mọ́ alágbára mo mọ orúkọ rẹ. Hmm. so àwọn ìgbà kan máa wà tó yẹ pé ìjì máa wá àlè ní pé nítorí àwa nu Kristi ká má rejì ó ní ọ̀pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ní ìpọ́njú olódodo ṣùgbọ́n Olúwa gbà á nínú wọn gbogbo kò sí ní kí ìjì má wà kò sí ní kí àdánwò má wà nígbà tó dé mo ti wà ní Amẹ́ríkà ńgbà yẹn orin tí mo ti kọ láti 1991 èmi ṣẹ̀ṣẹ̀ wá rí ìjì ní 2009 ṣùgbọ́n ìjì ẹ dé ṣùgbọ́n agbára Kristi Jésù ó gbé mi dúró ẹ mo ṣubú o ṣùgbọ́n ó gbé mi dìde. Hmm ó ní ọ̀tá mi máa yọ̀ mí ó gbé yín ṣubú ẹ ó gbé mi ṣubú ṣùgbọ́n ẹ dìde padà ṣùgbọ́n Kristi Jésù gbé mi dìde òun lẹ ṣe lè rí mi báyìí ọ̀pọ̀ tí ò rí ìdajì tí mo rí láyé mi ah ó ti dẹni ilẹ̀ o hmm. ó ti lè parẹ́ dànù hmm. ṣùgbọ́n nígbà tí èèyàn bá ní Kristi Jésù gẹ́gẹ́ bí Olúwa tó lùgbàlà rẹ̀ wàá wò pé ah ìwọ ìjì yìí èmi ni màá borí ẹ kò ní pé à ní kọjá nínú náà ó ní pé a kọjá nínú ṣùgbọ́n òun máa wà pẹ̀lú wa hmm. ó ní pé bàbá wà nínú kíní odò náà kọ́ pé odò ayé ò ní gbé wa lọ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni máa ń sọ fún àwọn èèyàn wípé tó bá rò pé wà láyé kẹ́ẹ́ta lẹ́fẹ̀ẹ́ fẹ́ fi jọ tí ò bá rí jì tí ò bá rí àdánwò kristi jésù àwọn tó ń tẹ̀lé tó fẹ́ràn ẹ̀ tó ń ní ah! tó ẹ̀ wọ́n kọ hosanna níjọ́ kan wọ́n tún ní pé crucify níjọ́ kejì ẹ̀ má gbélébùú so kò sí ni kéèyàn má rí ìjì ṣùgbọ́n nínú ìjì náà ta dúró ti olúwa ẹ mo dẹ̀ dúró tì mo dẹ̀ dúpẹ́ òun náà ni mo ṣe fẹ́ ṣe ọdún yìí o ní tí mo ń ṣe fifty years tí mo ti wà ní akọrin wípé ọlọ́run gbé mi dúró ó dúró tì mí hmm. kò fìgbà kan fi mí sílẹ̀. ẹ̀ṣọ́ ní tuntun kan tó ń bọ̀ lọ́nà tí ẹ̀ tí ì já wa tán ni. Ah, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ah, ni kí ni. Ah, èyí tẹ gbọ́ yìí pàápàá nítorí ìgbà tí mo travel àwọn èèyàn sọ fún mi lọ́hùn yẹn pé àwọn ah, làwọn fẹ́ orin lẹ́yìn Jésù yẹn àwọn fẹ́ ní èdè òyìnbó oh. so ẹ máa gbọ́ ní December lágbára Ọlọ́run ẹ gbọ́ tún gbọ́ remix ti lẹ́yìn Jésù tí mo ṣe fún church mi nísìnyí èmi náà wá ṣe jáde pé ẹ tún wo ìlànà dáadáa lẹ́yìn lọ́nà ah, mìíràn. ipa ò ní pin lágbára Ọlọ́run ṣáà lórí ètò bàbá ètò tẹ wáyìí ó ní abala kan tá a pè ní abala mi òun rí ọ̀rọ̀ hmm. kí ni tá à ń ṣe ní abala yẹn ni pé àfi ń dánra wá wò láti gbé àṣà àti ṣe yorùbá lárugẹ púpọ̀ ẹnu àwa ọmọ yorùbá la ti ń fi kíní ọ̀hún lẹ̀ díẹ̀díẹ̀ àmì orí ọ̀rọ̀ tá a sì pè é ńlá fi ń dá ọ̀rọ̀ yorùbá mọ̀ yàtọ̀ síra ìta bá kọ igba igba igba tí ò bá sí àmì lórí àwọn ọ̀rọ̀ yìí mm-hmm. èèyàn ní dáwọn pé igba rèé igba rèé igba rèé ṣé wá nínú ilé náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti fi ìbéèrè ránṣẹ́ mm. tí ẹ máa bá wọn fi àmì sí tọ́ ilé agbára lọ́hùn ta ni ẹni àkọ́kọ́ tó wà ń bẹ̀ kí ni ìbéèrè tí wọ́n ní fún àlejò wọn àwọn um, ará èkìtì kété káyọ̀dé dò lórúkọ mi mi ṣiṣẹ́ lùlù èkó pẹ́ńtà ni mi ń yà ń jàre ètò bá ba ètò ẹ̀ gbádùn yéye mo gbádùn rẹ̀ jù ẹ bá àlejò èké lórí ìjókòó nìjàre bá mi hàn pé kẹ́ ẹ má mi lérò èkìtì kété èkìtì kété èkìtì kété ìṣeun. <laughs> ọ̀gbẹ́ni káyọ̀dé ìdòwú láti ìlú èkó wọ́n ní ká ẹ fi àmì sí èkìtì kété èkìtì kété èkìtì kété dòdòdò rere ẹ mọ̀ lẹ́ẹ̀pẹ́ lamẹ́ríkà <laughs> inú ìwádìí wa wọ́n ní pé inú bíi fifty something states tó wà lamẹ́ríkà fifty fifty mm. ẹ̀yin ẹ ti lọ bíi thirty three nínú ẹ̀ torí àbí ṣé mo parọ́ ni ẹ parọ́ ẹ dẹ̀ tún gbàgbé èkìtìkété dòdòdò just like that dòdòdò rere bàbá mi ẹ pàtó fúnra yín ẹjọ tọwọ́tọwọ́ mo sọ ẹ pàtó fúnra yín ẹjọ ṣé mo lè bọ̀ yín lọ́wọ́ ẹ ẹ yẹ ń bọ̀ bàbá mi. <laughs> èkìtì kẹtẹ dòdòdò rẹ ọ̀gbẹ́ni káyọ̀dé ìdòwú <laughs> eh, ó dàgbọ́ ọmọ èkìtì ní èkìtì ní àyà èkìtì ní àyà mm. <laughs> èkìtì kẹtẹ wọn gbà ọ àjọṣepọ̀ wọn ò ní bàjẹ́ àtúmọ̀lẹ́ tí lọ́jọ́ mi tó talẹ̀ ní kejì tó wà ń bẹ̀ kí ni tẹ fẹ́ kí àlejò mi bàbá mi JK Àmùsọ lẹ́fẹ́ kún fàmì sí. orúkọ mi ni Johnson mo sọ̀rọ̀ láti ìlú Èkó mm-hmm. mo máa ń gbádùn ètò bàbá ètò mm-hmm. ọlọ́run bá ń fún Àtàbàtúbù ní okun àtagbára bí wọ́n ṣe múnú wa dùn ọlọ́run máa bá múnú àwọn náà dùn àtàwọn àtìdílé wọn ọlọ́run máa múnú wọn dùn agbára ọlọ́run mo fẹ́ kí wọ́n bá fi àmì sórí àríyànjiyàn afẹ́kẹ́ bá ń fi àmì sí àríyànjiyàn. <laughs>